ẹ̀wọ̀n gbére ni fún ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ pé ó ń ṣe àdó olóró ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè nàìjíríà ló sọ bí. ilé ìgbìmọ̀ asòfin àgbà ní nàìjíríà ti buwọ́ lu àbádòfin tó ní ẹ̀wọ̀n gbére ni kí wọ́n fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé wọ́n ń ṣe àdó olóró ilé ìgbìmọ̀ asòfin ní kò ní sí ààyè fún gbígba owó ìtanràn àwọn tí wọ́n bá ń ṣe iṣẹ́ ríro àdó olóró ní orílẹ̀-èdè nàìjíríà àbádòfin náà ni wọ́n buwọ́ lù ní ọjọ́rú lẹ́yìn tí ìgbìmọ̀ ilé aṣòfin lórí ohun àlùmọ́ọ́nì àti irin ní nàìjíríà ṣe àyẹ̀wò rẹ̀ fínífíní àwọn aṣòfin náà ní àwọn ọ̀daràn tí wọ́n ń lo ẹ̀rọ ìgbàlódé láti ṣe ohun èlò ìbúgbàmù ti pọ̀ sí lórílẹ̀ nàìjíríà ọ̀dàn adélèrè ló ti mú ìròyìn wá fún yín láti lè ṣe Wisdom Yard Television